fún ẹ ní. ṣọṣọ tí ń gbọ́ mi ń bọ́ lẹ́wà. ẹyin ń tọ́jẹ̀lẹ̀ ni pé ẹyin ọ̀gá ní stopover bí ìgbà téèyàn ti mìnẹ́bọ̀ tó wá ní stopover ní Kánò ni a ní stopover. etí ń dun ògbọ́n kan tí mo bí ẹ ibo gangan lẹ́wà ni mo béèrè lọ́wọ́ ẹ. ẹyin a wà ní ẹyin hòtẹ́ẹ̀lì kan ni. hòtẹ́ẹ̀lì. àmọ́ ọ̀gá àtẹ̀sí kì ṣe àwọn bọ́ọ̀nì tí ń play bọ́ọ̀lù bọ́ọ̀nì nígbà tí náà ń jólé. hòtẹ́ẹ̀lì wo kí lórúkọ àdúgbò yẹn. dábì lọ́wọ́ wẹ̀rẹ̀ hòtẹ́ẹ̀lì bọ́lẹ̀ wà. a wà ní àgbẹ̀ road glass house hotel special special yàtọ̀ sí standard. hello ma hello ṣé mi ìjábọ̀ ṣé èsì pé mo sọ̀rọ̀ jù kúlú ẹ má di má sọ̀rọ̀ jù pàṣọ. ṣọ́ọ̀bù mọ́tà mi ṣeré. máa bá iṣẹ́ bẹ̀rẹ̀ bàbá ẹ̀ tó bá rí mi ní pẹ̀lú mi. Are you sure? ah, ah wọ́n ti agbó jẹ ẹdín. service wọn fast. ní oúnjẹ yẹn ò lè fresh nìyẹn. come in. ó ṣọ́ọ̀kì. ó ṣọ́ọ̀kì yín bákan. actually we were. Um, considering some. ẹ mo ló ṣọ́ọ̀kì yín bákan bébì kí o ṣe rè. ẹ lo bébì wo wo bí èmi nìyàwó ẹ má ṣọ́ọ̀kì má wọlé sí o. Ọlá let's go home. ẹ what did you say. jà lórí ìmẹ̀jà. ok. ẹ wá ẹ̀ẹ̀mẹ̀ ló ló pàpọ̀. ìgbà ni màá jọ sọ ìgbà ni màá jọ sọ fifty thousand lẹ́sìn mọ́ra yín sí àná. Ebe send it to me. Two zero eight six zero eight two one two three. Báńkì lè wẹ̀. Mo ti Ah, yeah, kí n. Wẹ́n ma ẹ ẹ̀ rush. Ṣé o rí mú ẹ náà ṣe? Ṣé maintain friendship? Uh -huh ọ̀rẹ́ tá à ń ṣe ni kò jẹ́ kájọ wọn ṣe mm. ọjọ́ tó bá tún pè é tó gba àgọ́ ẹ̀ tó wá bá wọn máa gbé ẹ̀ e sí. ọlá mi ìbẹ̀jà má jẹ́ ká embarrass ara wa oṣù ẹ̀ kò jẹ́ ká lọ. já lọ wá mú ẹ kò sí jà. All right, my darling. Have a good day. Mm sọ ọ̀rọ̀ takọtabo ó gbà ká ṣọ́ra. kí ló fẹ́ tí mi ṣe fún ẹ náà kí ló need mi fún tí mi ò wà available fún kí lè wá kiri kí lè wá kiri tí ò tẹ̀ yín lọ́rùn kí ló ní tí ò tẹ̀ lọ́rùn tó jẹ́ pé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn ló fẹ́ máa lé káàkiri ṣó ti gbàgbé ni ṣó ti gbàgbé ìmùlẹ̀ tó bá mi mú ni. lóye tó bèrè question ẹ lọ́wọ́ mi. Hmm. ọ̀rọ̀ yẹn ọkùnrin lè torí mi fi oore ti máa ṣe tán tó máa dìbì. Eh, ọ̀rẹ́ surprise me <laughs> because ara àta gan ṣe mí lóore máa dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ not to talk of you my wife ah, ó lè ń pẹ́ lọ́dọ̀ tèmi torí mi ò ṣàṣìwèrè ojú ètò lè ṣe fún mi tí mo ní mọ́ lóore náà mo wá ṣe ìlérí kan fún ẹ níwọ̀n tí ayé bá ń jẹ ayé tí ọ̀run jẹ́ mi ò lè dá ẹ láéláé o lè ṣoore tó máa ṣe fún mi tí mi ní mọ lóore mi ò tí ì fún ẹ ní ìsìn láti gba ọkùnrin ní ní or something now. tó yes. máa ṣe ẹ lóore kan máa dẹ́ fẹ́ kó mọ̀ yìí. baby baby baby um, ìjọ torí Ọlọ́run má bínú kò ń ṣe fault mi náà in fact I didn't even know what I was doing bí pé wọ́n rọ mí lọ́tí yóò bí gbogbo everything ṣe ṣẹlẹ̀ gan kò yé mi. wọ́n rọ ẹ lọ́tí yóò torí pé ọmọ ọwọ́ ni ẹ àbí o ò mọ nǹkan tó ń ṣe o ò mọ tó bá fẹ́ nǹkan àti tó bá fẹ́ nǹkan wọ́n rọ ìwọ lọ́tí yóò adúrú ẹ ṣé n tó yẹ kó fi sán fún mi lélẹ̀ ṣé n tó fẹ́ bẹ̀rẹ̀ lélẹ̀ ṣọwọ́ tó fẹ́ bá mi gbé lélẹ̀ má yẹ kó nínú fẹ́mi àṣẹ o má jẹ́ kí inú bí mi sí ẹ má jẹ́ kí n ojú padà sí ẹ wo ọkàn tí mo fi nífẹ̀ẹ́ àti ara tí mo fi nífẹ̀ẹ́ ni máa fi bá ẹ o má yẹ kí n bínú sí ẹ o. okay baby baby baby baby i'm sorry má bínú ó ṣe àkìdí ẹ ti pọ̀ jù. ṣó fẹ́ pa mí ni. you don't need to do this you punishing me. má bínú. Ah, a sọ fún mi pé kí n má bínú o ojúbọ ló ṣe gbọ́ ọmọ lọ́wọ́ èkúrọ orí bó ṣe rí ni. Ah, èmi kò mi ṣòro pé ṣòro pé mo fẹ́ kán gbà ẹ̀bùn ṣe wá. mi fọkàn mi báyọ̀ ṣeré o. èmi kò fẹ́ báyọ̀ ṣeré. mi fọkàn mi báyọ̀ ṣeré. ó ti tó ó ti tó. ṣé mi lẹ́yìn kí n máa jowú náà and i'm not jealous. ṣọ́ ààrẹ o ṣọ́ ààrẹ o ṣọ́ ààrẹ o. mi mi rẹ́rìn mi rẹ́rìn mi mi fẹ́ gbogbo eléyìí o. ìbílọ́lá àti mi nìkan ọwọ́ gẹ́tù rẹ̀. àwọn ọmọ ẹ̀ wá máa sọ pé ah, i know that guy abẹ́ ẹ̀yà ṣèpù bó ṣeré ó jẹ́ sọ́ra ẹ̀ ó jẹ́ sọ́ra ẹ̀ gbogbo ẹ̀ náà máa há sórí àánú it's like this it's like this ó jẹ́ sọ́ra ẹ̀ má lọ ṣoṣo kínní. Ah, ẹ kí ló tún wá wá kiri nígbà tó mọ̀ pé o ní the most beautiful wife òun rèé ẹrù ẹni gbé òun rèé gbé gbé má pa mí. Ah. Ah, ìgbà ó lè bówó náà rọ wa èwo eh, eh, ni I don't understand ibẹ̀ ṣebí yorùbá lè bá wọn nọlé ṣebí ọ̀gá ni wọn ọ̀hún ọ̀gá eh, tí ọ̀gá bá jáde mo jẹ́rìí àwọn dẹ̀dí àtòkè mẹ́sí tí ọba kọ́kọ́ fẹ́ parọ́ apá tí ọba yìí lọ́kọ̀ọ́kọ́ mọ́ ọmọ owó bá mẹ́ wọ́n mú sí wọ́n jẹ́ bẹ̀ ni wọ́n wáyò. tí ọba ń dúró wẹ́yìn. excuse me ẹjọ́ yẹn ti ń pọ̀ jù kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. o ṣeun ẹ má dàbí lóò èyí sọmọ bàbá olówó mọ mọ dájú sórí tí mo fi ń dago ni pé àwọn kìíní tó gà sẹ owó ẹ ni èyí tó ti máa gbé fúkẹ́fúkẹ́fúkẹ́ lára ẹ èmi náà fẹ́ kẹ́lu kí n ṣe àwọn tàbútà kí n jẹun ti kojú ká sì máa lọ kojú bẹ́ẹ̀. ṣé nọ́mà ó dà pọ̀ rẹ̀ yìí. ó dàbí pọ̀ rẹ̀ wọ́n ẹ̀ sí wọ́n kúnyán lórí. wọ́n ń gọ́ka lórí tiẹ̀ ni àbí àbọ̀ àbọ̀ àbọ̀ máa ẹnu pé mi gbádùn o àyà pé wọ́n rẹ̀ ń ṣe yín ṣá tó kí mo ti lọ́wọ́ gold wig ẹ lọ́ ṣe bí pé wọ́n rẹ̀ wà lórí apẹ̀ ìṣì. ìbí mi kan ẹ̀ mi kan kan bẹ́ẹ̀ ṣeré ni. kọ́ra mọ yín sí. ṣé gbogbo ọ̀rẹ́ olóṣó ní ìyá wèrè ni agbóhùn ni wọ́n fi tó eléyìí o olórí ikú tó bá pé go àyàn àyìn ni bó ṣe náwó òfò ni yóò fọkùn mọ́ lérí ni o ẹjọ́ òfò lèmi náà àrùn lépetọ̀ ibo ni mo ti gbàgbọ́ pàdé lérí ara mi èyàn sọ pé èyàn fẹ́ sá ẹni wàhálà wa dé ní àbí eléyìí burúkú ni eléyìí bí mo ti ń wo yìí ọmọ alágbo ni ọjà àkọjẹ mọ dìgbò lógi bí ọba jẹ bẹ́ẹ̀ ni èyàn kú dé alágbo ni nírẹsẹ nírẹsẹ nírẹsẹ òfò ni àti ọyẹ ni o tí ó bàjẹ́ tí ó là pátápátá ni mo fẹ́ sọ tó gọdún ni ọlọ́wọ́ sọ tó gọdún iná léèrè jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ báwo ló o fi fẹ́ sálẹ̀ nísìn ẹ́ àbíkó lu ọgbẹ́ báyọ̀ bọ́bọ́ Bismillah. Hmm? What are we celebrating? My love for my husband. I don't get. tó So I got you all sorts of brands. So that um, in case tó bá sọ branded, brand ẹ ti got about five or six different brands. So you're welcome to enjoy them. So She will be ilé just to keep me seated at home. Yes, I am. With me. This is seven. Yes. Two from your brand and five from me. Yes. Are we seriously doing this? Hey now. Ah, mi ò like him Okay. Did you go down? Mm -hmm. I told you long before that I I meant every word I said, and I still do. Only had láti ṣe rere. Ṣé kìí ṣe ká go out of love? Mo fẹ́ ká máa jami, fẹ́ ká máa yí lójoojúmọ́. So if anything is going to cause a rift between us, I'm my Babai. Okay, there's something you do not understand. It is not all about you. It is going out there to socialize, meeting people, having vulnerable conversation on the table. So it's not all about freaking out. It's about meeting people. We can come here. Are we seriously doing this? Yes. Please. <laughs> okay. You Thank happy? Yes. Ele shake mesh. Uma <laughs> Okay, okay, fine, fine. Be my guest. Okay, let me get glasses. Ìyá ìyé ni màá ni mo ní owó ń ṣe ní màá ní mọ yẹn. ara ẹgẹrẹ oh, sá. no no no no no don't bother don't bother don't bother don't bother. ẹ eh, fún mi ní kí ọwọ́ ẹ. ẹ ẹ gílẹ̀ bẹ́ẹ̀ fi jẹ́ sá. tiẹ̀ kọ́kọ́ fún mi ní kí yẹn náà. ẹyin obey first and sọ ní second. Ah, ah, good ẹ sórí àbúrò mi kan ń wáṣẹ ni tó mo ti rack brain mi pé ah, irú iṣẹ́ mo lè rí fábúrò mi mo kàn rántí ni pé ó ní iṣẹ́ kan tí Kasali ń ṣe ju àìlò kò ń ṣiṣẹ́ dírẹ́bà nìkan ló ń ṣe so mo wá wò pé iṣẹ́ tó ń ṣe yẹn tíṣà yẹn ò bá pè ẹ́ òun ni máa ṣe ṣé wàá mọṣẹ́ tí mò ń sọ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ká tẹnu bọlẹ̀ ká wá òfin tó tó àwọn ọ̀rọ̀ kan ká lọ sọ fọlọ́rọ̀ ó dára jẹ́ kí wọ́n máa ń sanwó fún ẹ lórí iṣẹ́ yẹn. Ah. <laughs> ẹ o ẹ máa gbọ́gà èmi ò ń pa iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó bá jẹ́ pé tọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́yìn sọ pé àbúrò yìí fẹ́ ṣe kọ́ lọ bá àǹtí dọ́lápọ̀ ọlọ́pàá làǹtí dọ́lápọ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe líǹkì àwọn tí wọ́n kò tẹ̀ tú. dọ́lápọ̀ yájú ni ìwọ ló mọṣẹ́ yẹn ju. àgbẹ̀tọ̀nà ah, mi. Ah, <laughs> anyway mi wà um, lórí pé kò lè lílọ anyway I, I have nothing much to say gba lẹ́tà ṣé lẹ́tà ayọ̀ lélẹ́ yà mí lẹ́tà ayọ̀ ni kí ló wà mí. Eh, sack letter ni. ẹ dẹ̀ ní lẹ́tà yìí. má fojú wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé sack letter. <laughs> ẹ kí wàá ní kí n wò lára rẹ̀. ẹ eh, nǹkan tí mo fẹ́ kó wọ́n bẹ́ẹ̀ ni wípé sorry you working with us in this place ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti fi kádàrá ẹ̀ hàn ah. pé iṣẹ́ tó yẹ kó o ṣe láàárọ̀ ọjọ́ ẹ̀ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ká tẹnu ká wádìí nǹkan kan ó yẹ so bó ṣe pọ́ńbí sí i every disappointment is a blessing ló máa jẹ́ fún ẹ. ẹ wo blessing kan lélẹ́ ìtorí ọlọ́run ọba ẹ mo sọ fún yèmí ọmọ nípa iṣẹ́ ọ̀tẹlẹ̀ mi ṣe rí iṣẹ́ tá wakọ̀ yìí òun làwọn bàbá bàbá mi ni wọ́n ṣe títí títí tí wọ́n fi lé mi náà lọ́wọ́ tí n fi kàwé púpọ̀ pé tọ̀ ìdí ọkọ̀ náà lèmi ó kù sí èmi ọmọ nípa iṣẹ́ ọ̀tẹlẹ̀ mi yẹ ẹ dákun ẹjọ́ nítorí ọlọ́run ọba gbogbo tí n bá ṣe dáríjì mi àìmọ̀kẹ́ ẹ̀mọ̀kẹ́ so you are admitting to the fact wípé o ṣe nǹkan tí mo rò pé o ṣe right. ìgbà tẹ́yìn ń ro lèmi náà wò pé kí n kúkú sọ fún yín pé tọ̀hún tẹ̀ ń rò bẹ́ẹ̀ náà lórí o àwọn ẹ̀bọ́ bá sì jẹ́ pé bẹ́ẹ̀ ni kẹ́ àforíjì fún mi kò jù bẹ́ẹ̀ lọ so o mẹ́ni ti ń pẹ́ eh, náà bá mi parí òwe tó yẹ kí n fi ọmọ àparò sábẹ́ kí n máa gbé ka. kò dàbí. ẹ tiẹ̀ sọ fún pa eyín tẹ́ ń lò tẹ́lẹ̀ náà kẹ́ tó máa mú wa mọ̀. Eh, eh. pé mi ò fẹ́ kéèyàn máa ṣe tutututu kiri. èmi sọ mi ò kini peace of mind so you need to leave. ẹ wo sá ẹ má ṣe bẹ́ẹ̀ jọ mo bẹ̀yìn torí Ọlọ́run ọba ni ẹ fi lè fàmílẹ tí nǹkan ní ṣe irú ẹ mọ ẹ má dènà ìjẹ mọ mi ẹ dákun mọ bẹ̀yìn ni àwọn méjì ló dúró fún mi gbà tí mo fẹ́ wá gbaṣẹ́ lọ́dọ̀ yìnyín yẹn ẹ̀gbọ́n tó wà ní lisẹ̀ níjẹ̀bú àti David àwọn ni mo wá tọ́ dúró. torí ẹni mi ò ṣe pẹ́ ẹ̀ ó yẹ kí n ti pẹ́ ẹ̀ ah. ó yẹ kó yẹ kẹjẹ ti wẹ látòrí délẹ̀ ah. bọ̀ torí wípé àwọn tí wọ́n dúró fún ẹ àwọn èèyàn gidi ni gidi ni wọ́n àwọn èèyàn so for that reason ni mo ṣe fẹ́ kó dé ọ̀dọ̀ wọn tó bá dẹ̀ wọnú lẹ́tà yẹn mo fi check síbẹ̀ so owó oṣù bíi mẹ́ta ni mo papọ̀ fún ẹ mi ò rántí wípé ojú olórí burúkú èèyàn ah, mo ṣe ẹ lóore ni so you can be on your way iṣẹ́ jowó lọ́sà ọwọ́ mọ́tò mi mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi tó bá wà ẹ̀mí ẹ lè lọ sí o ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ wo ẹ̀jẹ̀ wà ní lónìí ká sọ̀tẹ̀ àmì kébìlì tó bá wà mí ẹ̀mí ẹ lè lọ sí. ẹ wo sa ọ̀gá ẹ má ṣe báyìí sa ẹ wo ẹ dákun ẹ wo ìdọ̀bálẹ̀ ẹ dákun ẹwà mi pẹ̀lú ọkọ ẹwà mi ẹwà mi ẹjẹ lùzẹ ara mi ẹjẹ lùzẹ ara mi ọ̀gá ẹwà mi pẹ̀lú ọkọ ọ̀gá ẹwà mi pẹ̀lú ọkọ ọ̀gá ẹwà mi pẹ̀lú ọkọ ọ̀gá ẹwà mi sà ẹ máa wọ̀ mi sà ọ̀gá yé. ọlásùnkànmí àrẹ̀mú ọkọ mi ṣé ìwọ ló fẹ́ ṣàlàyé ayé fún mi ni àbẹ́mi ni mo fẹ́ ṣàlàyé ayé fún ẹ tó ṣe máa rìn láyé tó ní pasán àbí. màámi ìgbà tẹ́ ti pe orúkọ mi ní àpè kan lẹ́mú tí mo pé ibi tẹ́ ń bọ̀rọ̀ lọ ti ń yé mi màámi tó bá jẹ́ lórí ọ̀rọ̀ pé àti ìbímọ ẹ wo a máa ní sùúrù ni ọ ẹ máa ní sùúrù ni because àwọn akọ́lọ́ lọ́run tó ń ṣọmọ ẹ wo àti ṣe oògùn tó yẹ ká ṣe ọlọ́run máa ṣọmọ fún ọgbà tásìkò bá tó ẹ má wọrí ara yín. ọlọ́run máa ṣọmọ fún lásìkò bá tó bá tó mo rò pé nǹkan kan ò yí ẹ ṣá kò yẹ pé ìwọ nìkan yìí ni mo bí láyé lọ́rùn o ò ní wájú ò ní lẹ́yìn. ṣé àsìkò ti pẹ́ jù báyìí tó bá dẹ̀ pé ìyàwó ẹni ò bá tí ì ṣetán láti bímọ ìwọ ò fẹsẹ̀ síwájú kó mẹ́sẹ̀ síta kó wẹ́ lómi láti fẹ́. mami ẹ má sọ̀rọ̀ ẹ̀ síta etí wọn ló ń bá wa gbọ́ ìgbéyàwó ọjọ́ mélòó ẹni kí lọ náà ṣe síta aṣọ dàbẹ yẹn pẹ̀lú bíbí lọlá bó ṣe ń kẹyìn tó ń gẹyìn tó ń ṣe gbogbo ẹ fún yín ẹ wá sọ pé kí n lọ fẹ́yàwó síta tó bá lọ gbọ́ pé yìí lẹpẹ sọ̀rọ̀ síta ṣe ẹ wúyọ ẹmọ ẹmọ bó ṣe máa fi ń pa yín. Eh, tó bá gbọ́ ńkọ́ mi ò bẹ̀rù ẹ̀. ó ń pẹ́ kó tó gbọ́ àìtólótọ́ sí ni kọ̀ọ̀kan ju olódòdì jù tí ọba tólótọ́ sí èèyàn àtọ̀ síbẹ̀ kọ̀ọ̀kan alájúlẹ̀ olódò alájúlẹ̀ mi ìyọ́yọ́ jẹ́ yọ̀ lórí kọ́mọ mi bímọ. mẹ́sẹ̀ síta wẹ́ẹ̀ lómi láti fẹ́ máa mi fún àwọn story tẹ ti sọ fún mi ṣé bẹ́yìn náà dúró díẹ̀ ẹni ìdádúró kẹ tó bí mi náà ẹni ìdádúró kẹ tó bí mi ìgbà tó lọ́n dẹ̀ máa ṣe ó ṣe ọmọ tiyín fún yín ìjọ́ tẹ ti bí mi ìjọ́ òun mo ṣe nǹkan tó dojú tiyín rí mo ń ṣe àwọn nǹkan létòlétò ọlọ́run dẹ̀ ń gbé mi ga mo dẹ̀ ń tọ́jú ẹ̀yin náà ẹ jẹ́ káwa náà ní sùúrù kọ́lọ́run fún wa lọ́mọ tiwa náà. pẹ̀lẹ́ bàbá onítàn ìwọ mọ̀ pé owó mọ̀ pé ilé mo bèrè lọ́wọ́ ẹ̀ jọ torí ọlọ́run mo fi ọlọ́run bẹ̀ ṣé nǹkan tí mo fẹ́ ah mi lè sọ ọkọ tó bá ṣẹlẹ̀ láàrin mi àti. ṣé wàá ti ń bínú nìyẹn báyìí. mi bínú mi bínú. ẹ ti ẹ sùn wá. kí n tó lè rẹ́rìn sí orígbà tó bá ṣe nǹkan tí mo fẹ́ tèmi nìyẹn. bámi sóle tó yẹn ni. ó jù bẹ́ẹ̀ lọ mà ìyá alápè ìyá ọ̀pàpà ńlá ìyá tó jẹ́ wípé bí n bá sọ́ra tí wọ́n bẹ gbaṣẹ́ lọ́wọ́ mi bí wọ́n ti wí ni ìyá ó jẹ mí yóò jẹyàwó yóò jà àwọn ọmọ tí mo bí ilẹ̀ ńlẹ̀ gangan pàápàá ẹ gbà mí ẹ ra mí ẹ gbà mí. ṣèbí wọn ní ṣàrànṣàràn. ẹ bẹ́ẹ̀ ni. ni ẹ wo ìyá ẹ̀mọ̀dí ẹ̀ ń lè pé ìyá ẹ̀mọ̀dí ìyá àtọ̀dọ́ yín ni ọjọ́ tí ẹ bèrè tèmi ibi ta wà pé tọ̀ hòtẹ́ẹ̀lì business partner wọn tẹ́yìn fi báńjì to that hotel òun ló kó bẹ́ẹ̀mí ní ni wọ́n fi ní sáà business partners àbí àbí oníranù tó gbé business partner náà pè client ni wo da client ẹ̀ mọ̀ yàtọ̀ sí àwọn àwọn àwọn àwọn òṣì játijàti tó ń kó kiri. bákan náà gbogbo wọn ti jọ sórí. o ò níbi kankan lọ ṣèyẹn lé ní kan tí mo fẹ́ bi ẹ́ mo dẹ̀ fẹ́ kó dá mi lóhùn honestly yẹn. nígbà tẹ́ ti ní kò síbi tèmi ń lọ ni kò sí ní tẹ́ béèrè lọ́wọ́ mi tèmi ò ní dání lò gbogbo ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ gbọ́ lẹ́nu mi pátápátá gbogbo ẹ̀lẹ́mí ọ̀sán fún yín pátápátá. ṣé tó bá fún mi ní ìdáhùn tí mò ń fẹ́ salary ẹ̀ máa di dọ́bọ̀ bọ́gà ẹ̀ ṣe ń fún ẹ̀ ń tiẹ̀ lèmi náà máa fún ẹ̀ ń tèmi. èyí máa gbowó lọ́tọ̀ nítorí máa gbà lọ́sì àwọn di dọ́bùdọ́bù ní ni àwọn di dọ́bùdọ́bù tí mo tọ́ ọlọ́dọ̀ ọlọ́run náà ni ọ̀ya <laughs> ẹ máa béèrè ọlọ́run ní màá dábò lọ. mo fẹ́ kó o fún mi ní list àwọn hotels tẹ máa ń wà tẹ̀tí máa lọ ń ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ mo fẹ́ kó list orúkọ gbogbo hotels tẹ máa ń you heard me ó gbọ́ mi dáadáa ó gbọ́ mi dáadáa dáadáa alo gbọ́ mi dáadáa mo mọ̀ pé ó gbọ́ wo bí fún mi ní list orúkọ àwọn hòtẹ́ẹ̀lì tẹ̀ máa lọ ń ṣe tẹ̀ máa ń ṣe. ah tèmi ti tán ayé mi ti bàjẹ́ mo mọ̀ pé ibi tẹ fẹ́ gbàyọ̀ sí mi ah, ah. Ah, iṣẹ́ ayé mi ò wá ta nígbà tí n bá bẹ̀rẹ̀ sí ní dáńlódù fún ìyàwó ọ̀gá nìsín jẹ́ tèmi ọ̀tán jẹ́ tèmi ọ̀yẹ̀. tó bá fún mi ní èsì tí mò ń fẹ́. yes kódà kò ṣù ti parí náà. kí lè nínà. fifteen. èní ni oṣù ẹ máa parí lọ́dọ̀ tèmi tó máa gba sálárì tiẹ̀. ní tóṣù tí ì dé di ẹ̀ǹdì ìgbà tọwọ́ tọ̀dọ̀ yín. sálárì ẹ máa tẹ̀ lọ́wọ́ lé ní oṣù ti parí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ ìfà. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ẹ̀rún funfun ṣe ní òjẹ́ rẹ̀ ibi tẹ̀ ẹ̀rọ ilé gan jẹ́ kọjá rẹ̀ a máa ń ní exporter hotel hmm? bẹ́ẹ̀ a máa ń ní exporter exporter ọ̀gá wa tó ń láì kí fi mo yẹ bá wọn dùn wọn ti bí permanent house ni kọ́kọ́rọ́ ọwọ́ wọn mọ́ṣúárì níbẹ̀ lọ́wọ́ ṣe wá rí ẹ̀yìn lóun fifteen táwọn sọ̀rọ̀ ẹ̀yìn sùtù ni ṣẹ́dọ̀gà bá jà pétakpétakpétakpétakpéta àtọmọ ni gbà láti bẹ́dún báyìí wọ́n ń da àwọn ọmọ lè bínú láti náà lè bínú báyìí ó dínà bẹ́dún wọ́n máa gbọ́ ṣáwá ṣáwá ṣáwá ṣáwá ṣáwá ṣáwá torí bí wọ́n kéèmí sí ilé mi tí máa ń gbọ́ díò abáwọ́pọ̀ ń bẹ̀ ni àwọn ní glass house ah. glass house hotel hmm, special àwọn gangan la máa ń ní special. ṣẹ́rí special ẹlẹ́kọ̀ọ́ ṣẹ́wárí ibi tèmi ọ̀pá àkọ́kọ̀ sí tèmi fi máa mọ́ni tọ́ bóyá ẹ̀yìn bọ̀ àbẹ́yìn ọ̀wá ọ́dí ọbẹ̀ ó burú gan ní máa gbọ́ hmm, hmm, hmm. ah! àdà àdà ẹ wo bí glamond ṣe ń jìnnà sí mi fẹ́ gbọ́ mọ́ mi fẹ́ gbọ́ mọ́ mi fẹ́ gbọ́ mọ́ mi fẹ́ gbọ́ mọ́. ìkọ́dún àwà ṣeré lèyí àwa ti kíní la. yéé kó sì dìde kó dìde ayé kó sì dìde. sọ kó fẹ́ bá mi sọ. kí ni reason tó ṣe sá Kàsálẹ̀. ṣé yẹn lo karamọ bẹ ni pé olóró gidi tó fẹ́ bá mi sọ. okay i need needed change ǹdẹ̀wọ́ pé mi ò lè máa bá owó kan ṣiṣẹ́ for too long ǹṣe ni mo bá tiẹ̀ lọ to to experience someone new. ah just like that. just like that. o dẹ̀ gé sọ̀sọ̀ fi nǹkan mi ò bẹ́ẹ̀ yẹn kí ló fẹ́ kó máa fi support family ah, anyways I have given him back his job. You did what? I gave him back his job. Ibilola, when did you start making decisions for me? Uh Okay, you gave him back his job to drive you, right? No, to drive you. He back his job. His job was to drive you. Ndẹ̀sí dáṣẹ́ ìpadà fún. Láti máa wà ní. Hmm. So mi ò lè decide ẹ̀ tó You have to decide that for me. Rara, marry rí Marry yẹn. You can make decisions for me. I can also make decisions for you. Debilola, bó ṣe gbà yẹn, ṣé wàá máa san owó oṣù ẹ? Màá san. Mo ò dẹ̀ fẹ́ gbọ́ fowó yẹn affect owó oúnjẹ tí mo mú lẹ. Kò ní affect ẹ, worry. Just jẹ́ àsùn. driver mi ti ní so much influence lórí ìyàwó mi débi wípé mi ò lè decide anything on him kí ọmọ mi máa oppose ẹ̀ bóyá àwọn abúlé tó ń lọ yẹn bóyá o ti ṣoògùn ni o i don't understand. no no kò ṣoògùn kò ṣoògùn sí tó bá ṣe èmi náà ni màá ṣe jù bẹ́ẹ̀ lọ náà sí bbc of the world ni bọ̀bọ̀ yẹn ó ń fún ìyàwó ẹ ní àwọn information tó ní tó i mean tó bá ṣe wọ náà ni i will oppose you against him. Mm, so why are you, why are you surprised? But hey, now, now, mo sack driver me? Ìyàwó mi dẹ̀ tún gbà síṣẹ́ padà. Ah, hey, but must he drive you? Ṣéyàn tí ẹ gbúdọ̀ or ẹni ṣé ò lè wára ẹ Ah, mi ò tó bẹ́ẹ̀ mi ò lè wára mi. Ṣòro tí bá sọ fún ìyàwó mi ṣe pé bébí ibi tí mo lọ driver tẹ̀lé mi, I need to drive myself. This is my I gbọ́ oh, to the ṣé o fẹ́ lọ ṣe kú ṣe, o ọjọ́ tí dáfà gbé ẹ lọ ó náà mọ̀ bí lọ́la náà so bó ṣe wà yẹn ìbílọ́lá ti gbélé mi lórí now in fact n bá mi nínú mọ́tò mo ní láti wò bóyá gbà mí ti dábàá mi ò bá jáde n ò lè mí because ṣé mo lè mo ti fọ́ máa parọ́ sábẹ́ o mo dẹ̀ ń gbé ká. no no there, there are options for everything mo mọ nǹkan tó máa ṣẹlẹ̀ mo mọ nǹkan tá a máa ṣe mo mọ nǹkan tá a máa ṣe. kí la fẹ́ ṣe. ọ̀rẹ́ wọ drink up má wọrí. Drink up. Drink up. Bros, drink up. Òṣùpá tinú òkun làwáyé, ìmọ̀kín ará ìlọ́jà. Afínjúlajé tí ò bẹ́gbin rẹ̀. Afínjúlajé tí ń fowó wẹra. Ìbílọ́lá, ìbádakó o má sàsùngbàgbé. Ìbádakó o má sàsùnwọra. Ṣé ni kó jí kí wọ́n tó fi ẹ̀gbin yín mi lára. ah wọ́n tún dé wọ́n tún ti dé wọ́n tún ti dé wọ́n tún ti dé báyìí o ẹ̀gbin ẹ̀gbin ẹ̀gbin báwo ẹ̀gbin kẹ̀ eh. ah switched off nda kò sí wàhálà máa gbé kásálẹ̀. Yeah. Eh, eh ah ah eh hello hello madam. Kasali, mo Ah, eh a sì wá ní ma. Ọ́fíìsì mo ma. eh dàgbà Ọkọ mi mi wà Lọ gbé fún eh eh eh eh, eh ọjà ma jẹ mí. mo sì pariwo títí àfìgbà tó jà jẹ kì í sẹ́yìn lèmi báyìí madam ah ẹ gbà mí ah ẹ ẹ kọ̀mọ̀tò kọ̀ọ̀kan kẹ́ ń nọ géètì ẹ̀yìn ẹ má bínú ń bọ̀ ah yé yé yé yé wọ́n ti sẹ́ géètì lágàràgodo ah ń bọ̀ ẹ jẹ́ lọ́wọ́ òkè wàláì wọ́n ti gẹ́ẹ̀tì mà tèmi ti bàjẹ́ sọ̀rọ̀ mi yẹ yàn yé. port office ni mo wà. ẹ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni. Ah, ayé o mọ̀dá ẹ dákun ẹ bá bá báwo ni ọ̀gá ṣe ṣe náà ṣé ọ̀gá gbé ẹ̀yìn ni àbí márúwá ni wọ́n fò mọ́ lẹ́yìn ah, ǹkan bó lọ̀gá ṣe fẹ́ délé ewúrẹ́ títí ti géètì náà ṣé kò yẹ kó mọ̀ pé wà nù ọkọ̀ wá jí mi ni ṣé èmi nìkan èmi yóò wá sùn àìmọ́jú ni mo ma dára ẹ̀. ní ti bá sùn àyè mọ́jú ní ìsìláwọ̀ ẹ̀sùn ẹ̀ bá wọlé tó bá géré olú ẹ̀ ń kọ́ bóòlù olú ẹ̀ ṣe máa sọ̀rọ̀ ha ha oorun wọn padà fíbi oorun mú mi o wọn padà fíbi oorun get mi o ha ọwọ́ ẹ̀sùn ẹ̀ lólu bá lẹ̀ ní kó lu ẹ̀fọ́ fẹ́ǹsì bá bu àyà iná wà lára wèrè. ó gbòye ẹ jẹ́ ká kíyèsára ohun tí kò dáa kò lọ́ọ́ fún ẹ̀ka lè ìwọ́n mọ̀ ní ti bẹ́ẹ̀ ọkọ yóò fún mi báyìí. báwo ló ṣe ń ṣe báyìí ló wá ti dé pè mí Ṣadé Ṣadé ṣàánú mi pè mí jọ nítorí ẹ lọ. My darling mo mọ̀ pé wrong mo mọ̀ pé nǹkan tí mo ń demand of you is very wrong but mo fẹ́ kó help mi ni mi ní choice mi ṣàánú mi ọkọ mi ni. sorry my kind of. Uh, receptionist ó ti Ah. <laughs> má ṣe yọnu ẹ tí mo wá rè ọkọ mi dà. kí ló ń ṣe ń bíbá. ọkọ mi dà. kí ló kàn mí pẹ̀lú ọkọ ẹ ọkọ ẹ is not here. tó kàn ẹ pẹ̀lú ọkọ mi tó kàn ẹ pẹ̀lú ọkọ mi máa constitute nuisance bíbá. máa ń jọ bẹ́ẹ̀ ní bóyá kí n bá a bọ́ sí. ẹ abọ́bá mi wí. wá ṣe bá fọ etí ẹ ṣé sọ yín mọ̀ pé ẹlẹ́mọ̀ bẹ́ẹ̀ kò wọ́pù mi kò jọ́tọ̀ kí ló ṣe kí ló ṣe jí ní orí rẹ̀ tí tí bá gbé fọ́tí fún òyìn òyìn máa kọ́ ẹ ọmọ ẹ máa tán three sixty ni mo kẹ́ sọ̀rọ̀ mi ni. àbí tó ń ṣe pọpọ́ fún kàlàbà sórí ìdí ọ̀ wọ́n máa ń bá ìfọ̀ wàhálà ọkọ mi dà ọkọ mi dà wọ́n máa fọṣọ ẹ̀yà máa bá àzẹ́ o ẹ wọ́n. bá a yóò ṣù mo bá má ṣe gbogbo eléyìí náà kí ló dé. ewu mm. ọ̀rẹ́ máa bọ̀ ní reception máa bọ̀ ní reception now now. jọ̀ọ́ mi fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mi fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀. Eh, but this is not right. ok ìtẹ̀yìn ṣe no right ẹ fẹ́ pa mí àbí. o ò ní láti ṣe gbogbo. ìwọ gan oní gbogbo wẹ́ẹ̀ ẹ ọkọ mi baby just come come forward. ẹ ṣé o ẹ kú náwó ẹ kú dìde o a ti ń lọ ilé wa baby let's go baby let's go ní má bá ìtì ẹ kí ló kọ́ ẹ pẹ̀lú gbèsè mi àti family mi baby let's go baby stop my jam disgrace ẹ̀ ń bí let's go home let's go ẹ meeting náà là ń lọ ṣe ilé oṣù mo dúpẹ́. ṣé pé ìbílọ́lá dọ̀kan tó tó báyìí wò ìbílọ́lá dọ́rùn eléyìí wò. ẹ wò mọ́ mi bọ́ọ̀rọ̀ náà ṣe yà yín lẹ́nu bẹ́ẹ̀ ló ṣe ń jọ èmi gan lójú àní tẹ́ bá rí bí ó ṣe gbàkúrú mọ́ ọ̀rẹ́ mi ẹ máa rò pé ó fẹ́ swallow ẹ̀ alive ni. ah ọ̀daràn ọ̀daràn kí lọmọdé yìí fẹ́ gbanu gbogbo nǹkan tó ra wọlé yìí tó ń bá ya ìpín àgbọ̀n látọ̀run wá tọ́lọ́run ti da ní àgbọ̀n ṣé oníkọ́ tèmi má bímọ ni. i wonder o i wonder o ani ṣe ṣe ká ní ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ní ọjọ́ yẹn ni ó máa gba òjò ẹ̀ i swear. ọ̀daràn ọmọdé ti gbé nǹkan jẹ fọmọ mi. ẹ ẹ wò mọ́ mi ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlagbà náà lè máa ń sọ pé bí iran bá kó àfẹ́rù bojú bọ́gẹ̀dẹ̀ bá kó àfọmọ ìrọ́pò ni o bàbá ṣe tètè ṣe nǹkan sọ̀rọ̀ tó wà ń lẹ̀ kó má lọ jẹ́ pọ́ rẹ mi ò ní fọmọ sílẹ̀ sáyé o. ọlọ́run ní jẹ́ obìnrin òun náà máa bí tiẹ̀ àmín tó bá kàn lójú máa fọ́n kọrọ àmín aláti ṣe mi òun ló máa máa ti ṣe ara rẹ̀. Ah, ah, ah. láyé láyé inú ilé ìkọ́ màmá tiles ni mí wọ́n lẹ̀ mí mọ́lẹ̀ lẹ́nu kò síbi tí mò ń ẹ tó bá ṣe lé jáde wọn á dẹ̀ mú tá a ṣe wọn á fọ wọn á fọ wọn á fọ wọn á dàlù síta. ẹ bá lè jẹ nìyẹn. ó pẹ́ kí lè tó bàjẹ́. ó ń pẹ́. mo ń pọ́n yín lé gẹ́gẹ́ bí ìyá ọkọ mo ń fọwọ́ bọ yín mo ń respect màmá ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu. ẹ má ti ọwọ́ bọ̀ mí lẹ́nu mo sọ fún yín o. gbọ́dọ̀ ti bá tọwọ́ bọ̀ lẹ́nu kan ti bá tọwọ́ bọ̀ lẹ́nu kan ìwé olóyè ọkọ wo ló pè mí ná mo jìyà lórí ọmọ mi ni bẹ́ẹ̀ ni mo sọ kí ló tó lẹ́kọ̀ọ́ lé báyìí náà kí ló ń ṣe gan tó bá sọ pé ò ní lọ màá retí ìyàwó kékeré èmi ni mo bẹ́ẹ̀ sọ. màmá tí sùpọ̀ mi ọmọ yín bá wà lẹ́nu kó máa gbọ́ wọn bí yàrá yàrá. bẹ́ẹ̀ ni mo sọ wọn ò bí wọn rí máa kọ́gbọ́n màmá ẹ̀ wọn ò bí kú. èmi ló bá mi yẹn. bíbá yín wí ọmọ yín ni mo bá wí. àlọ́ máa ṣàníẹ́ sẹ̀ àná ṣàníẹ́ aṣàníẹ́ tó lẹ́kọ̀ọ́ lé ọ̀dẹ̀ ní àgbà lé ìwọ kú èmi àbí. mo gbà ọmọdé òkè ní ìtìjú kó má làṣà lẹ́gbẹ̀ẹ́ kan mo gbà pàṣà nínú àmọ́ àgbàlagbà tó bá fi rẹ̀ sípò àgbà màmá mà kàn lé má fi ọwọ́ ẹ fún ṣùgbọ́n àgbàlagbà tó bá fẹ́ sí mi màmá mà bẹ dànù. wàá bẹ jẹ ìdànù wàá bẹ yín dànù wàá bẹ jẹ ìdànù wàá bẹ jẹ ìdànù ìwà ọmọ aláìlẹ́kọ̀ọ́ yìí gbọ́dọ̀ kí ló fi mí pè náà àní wàá lọ ni wàá kúrò nílé ìyẹn mi mo bẹ sọ tó bá dàbí lọ́kọ̀ọ́ jẹ́ ká jọ kọ́. màmá bí ìyá sọ́kọ̀ mi rà mo rí má pọ́pọ́ ìyá sọ́kọ̀ mi wọ́n sì bí kú. màmá má bá yín nǹkan bí owó ní ìwọ. ẹ wọ bí ẹ wọ bí ẹ tọ́ ọmọ yín gbà tó wà èmi ni mo mọ jiná tí mo fojú wí fún ọmọ yín ẹ jìyà ọmọ fine èmi náà jìyà ọkọ màmá ẹ kéèmù ráìtì kéèmù náà dúró lórí ráìtì mi ẹ dúró sílẹ̀ kéèmù náà dúró sílẹ̀ kí ló dé. màá já mo ṣe já fún ẹ. màmá màá bá yín fira. ṣé wọ. báyìí mo sọ. ṣé wọ. ẹ dúró sílẹ̀ ọkọ yín ní ọkọ mi lọ́wọ́ yìí kí lè wá kiri. kí lè sọ mi lọ́wọ́ yìí. oníyàwó ni burúkú lọkọ mi lọ́mọ mi sọ. ìyá òsì jásíjásí. ọkọ yìí lè mọ̀ òsì ni ẹ. ìyá ènìyàn òsì. ìyá ènìyàn olórí burúkú má bá yín fira èmi ni mo mọ ìyà tí mo jẹ lórí ọkọ jẹ́kẹ̀dẹ̀ àṣẹjọkọ mama mo mọ ìyà tí mo jẹ lórí ọkọ ìyọrí burúkú ló jẹ má bá yín fira ìyọ ìwọ lọ bá mi bí mi jàtì jàtì ẹ kò sí. yes Kasali Kasali olóòfẹ́ rẹ̀ mi kí ló ṣẹlẹ̀. Ah, ó tutù fún ẹ̀mí. fún mi sáà kìlẹ̀ta èmi lèmi fọwọ́ ara mi fẹ́ dára mi dúró wọ́n fẹ́ kẹ́yìn ọ̀gẹ́ ní áfíjì ẹ̀kẹ́ rẹ̀ àbí kẹ́ sáìnì rẹ̀ kẹ́ mú kẹ́nu méjèèjì kémi tó máa lọ ìdí tí mo fi wá yọjú sí yìnyín. Ah, ah. Kasali kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ wo n tó ṣẹlẹ̀ ò sí fẹnu sọ torí n lè sọ fún yín tí n bá sọ fún yín gẹ́gẹ́gẹ́ kò lè yé yín àmọ́ mi lè mímọ̀ pé ìyá jẹ mí ìyá jẹ mí bàbá bọ́ jẹ mí mọ́ ìyá jẹ mí bàbá jẹ mí mọ́ nígbà tí bàbá jẹ mí tán gàtí tún jẹ mí pẹ̀lú ẹ̀ ìyá jẹ mí gidi o débi wípé ṣe rí bí mo ti wà yìí tẹ bá wo ẹ̀jẹ̀ mi tẹ bá wo ẹ̀jẹ̀ mi wò wà láyìn ìṣeré ẹ̀jẹ̀ oní ẹ̀yìn covid nineteen ó ti dàpọ̀ mẹ́jẹ̀ níbi tí mosquito tó bà tèmi jẹ́ dé tó jẹ mí jẹkújẹ kí mo ṣe kí mo rà gẹ́gẹ́ ẹ ẹ wo ìṣiṣẹ́ mọ́ ẹ ò sábọ̀ ọ̀bá lè gbèmí ni ẹ ṣe ń bẹ tí bá mi. Kasali hmm? Eh. ṣọmọ pé mo ti fún ẹ sálárì ń bẹ̀rẹ̀ oṣù yẹn máa fún ẹ ń tààrin màá dẹ̀ fún ẹ ti parí oṣù ó jẹ́ bàzúkà mẹ́ta. ẹ wo kókó ń bàzúkà mẹ́ta kó jẹ́ bélò mẹ́rin ẹ fún mi ń tààrin ẹ fún mi lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kò sí ní tó kàn mí bẹ̀ ṣé tẹ bá fún mi bónẹ̀sì ni tí n bá gbà lọ́wọ́ yín báyìí ń lọ fi ṣe sẹ́ńdọ̀ fún lé ah. lẹ́màá gbọ́ tí màá play music jìnjìnjìnjìn ìnáwó yín lọ nìyẹn nítorí ẹ̀ padà sẹ́nu iṣẹ́ ìmọ̀ ah. ṣé o lè tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ màdàmú ó lè jù bẹ́ẹ̀ lọ. Ah ìyá jẹ mí ẹ wo tí n bá sọ ń tójú ọdẹ mi rí náà tó fún yín wàláì tí n bá pẹrẹ kò yẹ kí n fún yín jẹ kò yẹ kí n fún yín jẹ mọ sọfẹ fún yín ìyá jẹ mí ìyá jẹ mí ìyá jẹ mí ìyá jẹ mí mo ti rí ìyá ìgbà tí mosquito jẹ mí títí títí ó lọ gbé ak forty seven lọ́wọ́ ń gún mi gidi gidi ah. gidi gidi gidi ṣé tó mi jẹ jàmbá gọ́mọ̀ tí mo gbà pa egun ẹ̀dẹ̀ gún mi lọ́wọ́ ah! egun mosquito kálí ẹbí tó tóbi dé. Okun ni lọ́wọ́ ni o. Eegun mosquito gun ẹ lọ́wọ́. Okun mi lọ́wọ́. Kasali, o ti tó máa sunkún. Ẹ jẹ́ sunkún. Má bínú, má bínú. Má bínú Kasali, ó ti tó, ó ti tó. Ẹ jẹ́ máa lọ lọ́dún pété mi lẹ́. Ìṣiṣẹ́ mọ̀, ọ̀dọ́gbọ̀n ìṣiṣẹ́ mọ̀. Kasali wà. Kasali, eegun mosquito gun lọ́wọ́. Ha! Kasali náà exaggerate kí lédè. Eegun mosquito àṣewá gun ẹ lọ́wọ́. Ẹ wo, máa mi ṣẹ̀dẹ̀ fi gbé ọ̀rọ̀ yóò ní lẹ́yìn báyìí. wetin dey do you kí ló dé tó máa ń sọ̀rọ̀ báyìí ó sì máa lẹ́yìn ok ṣé tó máa sọ pé ó tiẹ̀ máa lẹ́yìn wá wá back out ni. Eh, eh, baby you know i love you but tó bá ti máa fa wàhálà èmi ò lè back out eh, i'm sorry. wo má tiẹ̀ dá lóhùn jàre ọkọ mi ọlọ́run àtúntì ẹ̀ náà ṣe ọlọ́run àdúró tiẹ̀ tó bá ẹni tó wà ní tó bá ti fún ní oògùn jẹ oògùn ò lè ràn èmi ṣọ́rọ̀ mi ti yẹ oògùn ò lè ràn mi wo ajá mi wàhálà mi bàríkà ojú ò ní tiẹ̀ wàá bí ọkùnrin wàá bí obìnrin fún ọmọ mi. sórí kò sí wàhálà o ilé ọkọ ẹni ilé ẹni náà ni o ṣòṣùgbọ́. ilé ẹni náà ni ṣé bó ti wùn ni ọ lọ bó ṣe wùn ẹ ṣògbọ́. ẹ ṣe ìyọkọ mi ṣe tiẹ̀ wá rí ìyáálé mi tó bá náìsì mi èmi náà náìsì o ah, tó bá ṣe dáadáa sí mi má ṣe dáadáa sí mi bọ́ tó bá gbé wá gbígbóná èmi náà gbé fún wọn gbígbóná ah, ah. èmi ò sẹ̀ wá lápọn náà àmọ́. exactly that's the spirit sori ọwọ́ tó bá gbé wá ni kò gbé fún padà má tiẹ̀ wo ṣe fún rárá tó bá ti gbé fún nílé kó gbé fún nílé ni kí ló ń ah. ṣẹlẹ̀. ó fẹ́ pa nìyẹn kò lẹ́nu ìbílọ́lá ìbílọ́lá ọmọ nìyẹn ọmọ nìyẹn. padà wọn ló ìbílọ́lá burú o. wọ́n lọ wá mi kan jókòó sí jàre kó lọ jókòó ara ẹ lọ jókòó ara ẹ jẹ́jẹ́ wo tó bá tiẹ̀ ní àkùn. wo gbàgbé ẹ ọ̀tẹ̀ tó máa ná àpọ̀n lélẹ̀ tó tún máa sọ àpọ̀n mọ́dì ṣọ́rọ̀ mi sì yẹn kó tó bá gbé fún ẹni kó gbé fún padà kò tí wàhálà. ó àlè sọ pé ó lè jórí ọmọ ló máa pọ̀ mọ́ wá jayé ó lè gbà tó lọ́n bá ṣe tiẹ̀ fún un náà máa lóyún tiẹ̀ náà ah o dẹ o dẹ nǹkan ọmọrò ò o bẹ̀bẹ̀ o ń bẹ̀rù. ẹ bá ti sọ pé o ló ń pọmọ wáyé náà. kí la wá ń sọ látàárọ̀. wo kí ló fẹ́ jẹ jàre aya mi. Ah, ẹ wò mọ mi ẹ kẹ́ mi wọlé kí n lọ sóúnjẹ tẹ́lifọ̀dì máa jẹ. ṣẹ̀rọ ọmọ alágbàríkà sí ọ náà rẹ. Ah, mi ìbínú nǹkan ẹnìkìdí méjì kìíní ó bí ni ẹ kú jù kọ́ńtì mọ́mí ẹ kí ni kí n fún yín jẹ. ẹ jíjẹ yẹn ṣì kù díẹ̀ jẹ́ kí n yanjú nǹkan tí mo bá wá ná. ìyàwó mi sọrí ọmọ tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi mo mú wá fún ẹni kó máa ràn ẹ́ lọ́wọ́ nínú ilé kó máa ṣìkejì ẹ kó má jẹ́ pé nìkan nínú ilé ẹ mú ẹni wá láti ṣe kejì mi nínú ilé. bẹ́ẹ̀ni. as ọmọdọ àbí kí ni. àlọ kì í ṣọmọdọ kókò máa ràn ẹ́ lọ́wọ́ ni kì í ṣọmọdọ kó má jẹ́wọ́ nìkan nínú ilé. ẹ mú hmm? mi ní èrò kémi àti ìjọ ní discussion kan tí mo fẹ́ béèrè pé mo ní dẹ̀ tó máa help mi nù lé mi èrò kémi àti ìjọ. ó dáa jẹ́ kí wàhálà kò yẹ e tí ò bá yẹ e. sọ́ni bó ṣe ń wò yìí ìyàwó ọkọ ẹ̀ ni tó máa ṣàbí amọ́ fọmọ mi ṣé wọn pé mo bí ọmọ mi ni mo dẹ̀ fẹ́ kóun náà bímọ mo fẹ́ gbé ọmọ ẹ̀jọ́ mo fẹ́ pọn ọmọ ọmọ mi ó ṣe jẹ́ nìyẹn tó ààyè oúnjẹ bá yọ ẹ lọ gbé wá bí ó bá sì yọ tó bá yẹ àmà lọ́lé wa. <sighs> kò burú mà wo fọkàn ìbalẹ̀ kò sí wàhálà o. mọ mi ẹ dẹ̀ ṣó pé wọ́n ti gbà báyìí. àṣebọ́lú tí ó sọ̀rọ̀ ó ti gbà. tán rìn lọ tán sàn kankan. ẹ agbeni má fọ òun ni ọ̀rọ̀ òun ní ẹlẹ́dẹ̀ ló ń gbé ní tó bá dípò nílé sọ. ẹ jẹ́ yá bá wọn sọ́kàn gbà torí mi láìkì ibi tí mo wà yìí. o láìkì ibi. bẹ́ẹ̀ni. o ti tán kò sí wàhálà mímí kan ò ní mì. jọta ni ẹ ná kí ló já mọ́ gangan ṣé ó ti yá gbàgbé àdéhùn wa náà nìyẹn ó ti gbàgbé ọ̀rọ̀ àjọsọ àwa méjèèjì mo rí ẹ bẹ́ẹ̀ ni mo mọ̀ pé wọ̀ ni kí ló dé ṣe fẹ́ pa mí ni kí ló dé gangan kí ló ṣẹlẹ̀ tẹ́ fẹ́ kí n fẹ̀dọ̀ lórí òróró kí ló dé. you are shouting I'm sure káwọn òṣìṣẹ́ wa máa gbọ́ ni okay fine fine No, many things anything pa kan tó ṣẹlẹ̀ I don't know many things pa now mọ̀mísí ló kàn pè mí wọ́n kàn bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ogun ò yé mi wọ́n kàn ní pẹ́pẹ́ sí o kìnìkan kìnìkan orí ọmọ ló ń pọmọ wáyé. orí ọmọ òṣìwò ló ń pọmọ wáyé nígbà tá a lówó tá a ní nǹkan kan wọn ò mọ̀ pé orí ọmọ máa pọmọ wáyé ńgbà yẹn ìsìn lọ́wọ́ ni pé orí ọmọ gbọ́dọ̀ pọmọ wáyé àbí. ibi lọ́la dẹ̀ máa wò ó tí ẹni mọ́ mi ń ṣe o in fact ìgbà tó máa sọ̀rọ̀ wọ́n ní ẹ pé nǹkan ní àmọ́ ọmọ tó mọ̀ wé yẹn gan nǹkan ní ó ń dín méjì kínú bí èèyàn. kò ní dá fún nǹkan kejì yẹn nǹkan kejì yẹn oníṣàn tó dáa brother what has come over you what is wrong with you. you are my problem you are the problem that i have. o fẹ́ pa mí ẹ má tì mí o ẹ má sun mi kan ògiri o kọ́nàkọ́nà ni mí ibi tí má tẹ̀dọ̀ sí ẹranko kẹranko tó bá gbàgbẹ́ kọjá á fẹ̀tẹ̀ jura. ṣó ju ọ̀rọ̀ tá à ń sọ yìí lọ ni ah, ah, ibi lọ́la ti wá dójú ẹ̀ báyìí ìbílọ́lá. èwo ló tún dúró ti fọlá lẹ́gbẹ̀ẹ́ yìí ṣé ní òkà tí fọlá tún lè lè wá yoga. ọkọ mi rí lórí péjì gẹ́ọ̀ yìí. lórí péjì gẹ́ọ̀ yìí fọ́tò ah, ah, àárọ̀ yìí rèé ah, ẹ gbà mí ta lélẹ̀ hello hello. wait on the line please. èmi ló yẹ ẹ pé who are you èmi àti ẹ ò tí ì níjà rárá o ìjà wa ò tí ì bẹ̀rẹ̀ o. ó ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ tó bá máa bẹ̀rẹ̀ ìwọ fúnra rẹ̀ wàá mọ̀. <laughs> wàá mọ̀. bá mi gbé sí spíkà káwọn dìdìrín méjì yẹn máa gbọ́. Ah, dìdìrín báwo. ipe mò ń kí wọn o wọn oh, wọ́n dàbí mo ṣe mọ ibi tó wà bí. sọ fún wọn pé ìyá wọn ni mo jẹ mo mọ ibi tó wà àmọ́ ìwọ wa gbọ́ sórí ìwọ fúnra rẹ̀ o ti tọ́wọ́ rẹ̀ bọ wàhálà o. fúnra rẹ̀ ló máa juwọ́lẹ̀ fúnra rẹ̀ báyìí ló máa ju ọwọ́ ẹ̀ lẹ̀ báyìí wàá bẹ ọ náà kó gómẹ̀mí ẹ̀ lọ lójijì ni ìwọ ọlọ́dẹ dúró náà kí ló máa ń ní sùúrù kẹ́ ẹ gbé ọbẹ̀ yín kaná láti lẹ̀ kó jiná. kéde jókòó ti kẹ jẹ́ kẹ gbádùn ẹ̀ kí ló dé pé ọbẹ̀ tẹ́ni ẹlẹ́ni bá ti sè tán ti ṣe wàhálà tán ti gbé kaná tán ti sè tó hóhóhóhó tí gbogbo ṣọ̀nbọ̀ bẹ̀ tí gbogbo ata bẹ̀ tó gbẹ tí gbogbo iye omi iyọ̀ mágí sí gbogbo ẹ̀wọ̀nú ara wọn tán tọ́gbẹ́. wọ́n mọ̀ sí tọ́gbẹ́ rán sí ẹ wá ẹ wá yọ ẹ yọ èkánná ajá yín ẹ wá tìbò ẹ máa wá ẹran ẹlẹ́ran jẹ ẹ máa kó pọ̀mọ́ ní pọ̀mọ́ jẹ pọ̀mọ́ tó yàn ṣe wàhálà ṣe kò ní yẹ mi tó wà ẹ mi ti ráyè tiẹ o. ìyàwó mi ti ráyè tiẹ tí bá ṣe tán tí bá ṣe tán tí mo múra ìjà pẹ̀lú ẹ. tí bá wọ ṣòkòtò mi pẹ̀lú ẹ tí bá wọ aṣọ ìjà pẹ̀lú ẹ à ayé aṣọ ẹ̀rùn àwọn ẹ̀ lọ mi lọ́rọ̀ pẹ̀lú ẹ kò tí yà kókó mi kárẹ̀ o kárẹ̀ o wàá wá bá mi lé ayé mi o ayé mi bàjẹ́ ah ọlọ́run ṣàánú ah sókè màmá pa mi ayé mi bá. shoot cut. ẹ o ti kọ. wá wá wá ṣé báwo ló ṣe mọ pàjọ wa báwo ni mo ṣe fẹ́ mọ̀ ọ́ mo tẹ̀lé mi débi báyìí kí ṣé bẹ́ẹ̀ láti wá lájẹ ní báyìí long. ọlọ́run. àgbèrè o ẹ bọ̀t bọ̀t wá ṣé báwo ló ṣe ní nọ́mbà tiẹ̀ ṣé ń tẹ̀léra yín. a tẹ̀léra wa mi ní nọ́mbà ẹ̀ mi mi mọ bó ṣe mọ nọ́mbà mi mi ní láti change line yìí o. ìyàwó yẹn abo fi sí business line ẹ ṣó wà lórí business page ẹ ní nọ́mbà ẹ ọdún àtà. ẹ mo fi sórí Instagram kìíní yẹn. you know what you know what calm down calm down ọ̀rẹ́ calm down a máa wá nǹkan ah! ah no no no no no no eléyìí o ti dojú ẹ Abiola máa gbà ọ. No, no, no, no, no, Ah, no, no, I can't take this anymore. I need to show her. No, this is has to stop now. Listen. To your client, mi ńkọ́. Ìwọ fọkàn balẹ̀. No, no, no. no, no, no. Calm down, calm down, calm down. Calm down. No, no, no, no, no èmi tẹ̀ ní láti change number ilé yìí. wọ́n fọkàn ẹ balẹ̀. kí ni wàhálẹ̀ ṣé nìkan lóbìnrin ni. are you the only one in this world tó máa ṣọ́ mi lọ́wọ́ lẹ́sẹ̀ kí ni mo ṣe fún ẹ. are you talking to me like that. máa gbọ́rọ̀ gbòòrò lẹ́nu ẹ̀ am I am I am I am I talking to you like that who are you. Ah, ah. wàá gbọ́ wàá gbọ́ tó bá ti ti ẹran débì kan tí ẹran bá ti kọjú padà sí ẹ tó fẹ́ kẹrin wo òtítí tó ju àmì nìyẹn ó ti tì dójú àmì o ah, ah. ó ti tì dójú àmì. ṣó fẹ́ pa mí ni. ok so ó ti wrong in sin ti bá ti bá mọ tọkọ mi wá àti ibi tí ó yẹ kó. absolutely wrong. really. you have no right to monitor my movement. bóbá yẹn gan ló fà because of your problem because of your because of your nagging because of your of, of, of, of your too much talking òun ló fà tó fi rọmọ bí because obìnrin tó bá ní wàhálà torí ẹ ò pé tó ẹ pọkọ ọkọ ẹ ló ṣọ lọ́wọ́ lẹ́sẹ̀ kò lè rọmọ bí náà wọ́n máa sọ mi bí òkúrò tí wọ́n gbà pa wà ní wà ní mọ̀ pé tí wọ́n ṣe lè wà ní mọ̀ ṣe kí why did you call the lady why. Sukomi Emi ló ṣe ìpè lágbọ́n àtọ́ni wàhálà èmi Sukomi èmi did you just say that to me. you heard that right tó o bá gbọ́ tí wọ́n bá sọ fún ẹ rí àgàn ni ẹ torí àgàn la máa ń jìn jìn jìn jìn jìn sáàárín nǹkan mú bọ̀ ń bẹ̀ àgàn ni ẹ wàhálà ẹ̀dẹ̀ tún pọ̀ bóyá wọ́n fi ṣí alátọ̀run wa ni kí ni mo ṣe fún ẹ yes obìnrin tó bá ti ní wàhálà wọn lè rọmọ bílẹ̀ ayé so nígbà tí mò ń bọ̀ ilé ayé èmi àtàládì àjọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ báyìí ni ọmọ yìí mi ká ni mo wá délé ayé tán olórí burúkú pàdé mi kò jẹ́ kí n rí àwọn ọmọ mi ṣe ni wọ́n ń ké lọ́rùn torí pé olórí burúkú wà mi tó jẹ́ kí wọ́n délé ayé wa. let me tell you something i am sick and tired of your nagging i'm sick and tired of your ranting and i'm sick and tired of your spending thrift and listen woman if the kitchen is too hot for you get the hell out. Have a lovely day, woman. So come. Ẹ gbà mí. Ẹ gbà mí. Ní sọ́kọ́ mi sọ àdúrà rẹ̀ sí. Èmi. Èmi. Èmi. Èmi. Sọ́kọ́ mi. Ó ó oh, oh, oh ah! bòye ẹ jẹ́ ká kíyèsára ohun tí kò kólókọ méjì kò dá ló ń jẹ́ torí wípé mo fẹ́ kílé mi dànù yìí náà. ẹ bọ̀ ṣé wo wàá rò pé dídákẹ́ yẹn ó ti jẹ́ kíyàwó ẹ̀ kó wá sọ̀rọ̀ ẹ̀dí ọkọ mọ́wọ́ lórí ó wá sọ̀wọ́ di ìyàwó. Ah, èmi ti wá jẹ́ kó yé pé ibi tó bá lè báyìí là ń bọ̀ ọkùnrin. exactly. tèmi ni láti pa àṣẹ ti ẹyin láti tẹ̀lé nǹkan tí mo bá sọ. that o welcome back. from where. no welcome back from the western world to the african world ọkùnrin máa ń pa àṣẹ ni that's my friend wo tẹ ẹ gbé tiẹ̀ sẹ́gbẹ́ kan so báwo ni Timoji. welcome um, mo ti gbé lọ sọ́dọ̀ mọ̀ sí mo ní kó sùn bẹ̀ tó bá dọ̀la. that is my friend ọ̀rẹ́ mi ló ṣe ń sọ̀rọ̀ ẹ you have done the right thing let's cheers to this oh, to your arrival. <laughs> ẹgbẹ́. mo ṣe. báwo wá ni ṣé dáadáa lẹ wà. a dúpẹ́ fọ́nà. ṣáà fi àmọ̀ báyìí àwọn oògùn yín kọ́ṣẹ́ ń lò. ah o ṣe ìwọ náà rẹ nìṣí kẹwọ náà mò ń lò mo gbádùn àwọn oògùn yẹn. ìlànà tó bá ti tó ẹ eh. ṣàrọ̀rọ̀ àpè mi kẹ̀tẹ̀ bá yẹn ọ̀dà mi. ó yà ilé ẹnu pẹ̀lú mi. àkí ló fẹ́ yà mí lẹ́nu bẹ̀ ṣe bí ilé ilé ìyọkọ ẹni wọ́n ló nílé. Mm-hmm. Eh, wọ́n máa mú mi láṣẹ. tó bá gbé tó bá gbé tó mú gbogbo àgbé ẹ̀ tó bá gbé kíní yẹn tó mú gbọ́ ọbẹ̀ lọ sọ̀rọ̀ lákejì sọ pé ìyá kan bàbá mẹ́fà ló bí mi ah, ah. wo ló ṣí olórí burúkú yìí. gbọ́nà kí ni pọ́blẹ́mù ẹ̀ náà ó wá halẹ̀ mọ́ mi nínú ilé mi kí ló dé náà. mama àìlèjà ní tálẹ̀ bàbá mi ò débi o tí jẹ́yàn bá dáyàn lójú àjà wájú ilé aláàfin kí ni nǹkan tọmọ ń ṣe mí. tó ṣe nílé ìyá ọkọ ẹ ìyàwó ọmọ mi kí ló ṣe nílé ìyá ọkọ ẹ. ok báwo lèmi ṣe wá jẹ sí. mi n tiẹ̀ lè sọ mọ bó ṣe jẹ́ mi mọ bó ṣe jẹ́. lẹ́nu yín màmá. bẹ́ẹ̀ ni mo sọ fún. ẹ̀yin ò mọ bẹ́ẹ̀ mi ṣe jẹ́. mi mọ bó ṣe jẹ́ o. ah ẹ mọ bí mo ṣe jẹ́ sí yín mọ́ àbí màmá. mi mọ mi mọ mi dẹ fẹ́ mọ. kò sí wàhálà wo bí má jẹ́ kan kó bá yẹn o. ọmọ kékeré ara ẹ ní ẹ má forí ẹgbẹ́rù ẹ lẹ́rù o àwọn màmá yìí tí wọ́n ti ṣe tán ti ń palẹ̀ mọ́ nọ́mbà tí wọ́n lọ nìyẹn o ah, ah. má jẹ́ kan kó bá yẹn o. tọ́ ni mo sọ fún ẹ bàbá mama èmi mama èmi ló ń bá ibẹ̀. lórí ọ̀rọ̀ lásìkò mi ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin mi àti mi. ẹgbà àjọsí síbẹ̀ ó pọ̀ ó kọ́ halẹ̀ lásán ni ó halẹ̀ lásán ni kò sí kan tó máa ṣe fọkàn ẹ kí ló ṣe mo ní bóyá kí n máa lọ lé ni. níbo ló ń lọ níbo ló wá lọ fọpẹ́ balẹ̀ kò sí wàhálà fún ẹ o. mú mi ẹ̀rí bó ṣe ń lérí sí mi pé òun máa pa mí ni. ṣé wọ̀ yẹn gẹ́gẹ́ bí gbá gbígbá náà máa pa wọn kì í pa wò kò sẹ́ tó lè pa ẹ́ ó kàn kalẹ̀ lásán ni pípa bíbá o. ẹ̀rí bó ṣe ń rojú tó ń ṣe bí àjẹ́ tó ń lérí tó ń lè kà. ẹ àlè sọ́lẹ̀ ti gbàjẹ́ lọ́wọ́ àwọn tó bì. grandma ẹ̀rù ń bá mi o ṣé màá dẹ̀ bá arábìnrin ìgbélé sí wàhálà. kó má lọ gún mi pa lóru eléyìí tó ń ranjú tó ń lérí tó lóun máa pa gbá máa ṣe gbá máa ṣàwo yìí. kò sí wo ò ní wàhálà ò ní ṣòro ṣọ́rọ̀ mi tiẹ̀ tó bá lè bá wọn gbélé ọkọ ẹ̀ àgbálé fún ẹ̀ ta kò jù bẹ́ẹ̀ lọ. àpè yẹn máa da o. kò jù bẹ́ẹ̀ lọ. <sighs> ọlọ́run o. ọmọdé yìí máa làyà o. bèbè jọ torí ọlọ́run ṣé bí ṣe máa bá lọ lélẹ̀ tó kàn ń gbé mi káàkiri gbogbo hòtẹ́ẹ̀lì gbogbo Lagos state yìí kò sóòtẹ́ẹ̀tì mi tiẹ̀ tí mọ̀ tán Deji, calm down now. See, Iblola ń ṣe ní wàhálà. Gbogbo èyí tó ń ṣe is her own way of showing me love. Even though she is doing it at the extreme point, but please, jọ̀ọ́ torí Ọlọ́run. Èmi ló máa ní sùúrù fún. Ṣó ti gbọ́? Iblola tó dẹ̀ ń wò yìí, kò tó lè face o. For real, kò ń ṣe tó lè face. Bíọ́lá burú o, but she is a good person tí máa yẹ ti ṣe àwọn nǹkan tí mo ní tí mo promise ẹ tí bá ti lè kó one or two things fún àrègùn máa balẹ̀ then we have time to enjoy ourselves. kò ṣe pé mi náà wá òkè ibi ti bẹ́ẹ̀ yẹn náà ojú mọ́ sí ni mo kàn ń tì. Ah, ojú mọ́ sí tó ń tì yẹn ni kò máa tijọ́ torí ọlọ́run á fèsì bí lọ́lá o kò ń ṣe tó lè fèsì o èmi ọkọ ẹ̀gbọ́n tí mo àti ẹ̀ bá ní hot argument mo máa ń fagídí gbé ni kò ṣe pé mo lè fèsì bí lọ́lá. Ah, ìwọ àti ẹ̀ nìyẹn kò kàn mí ìwọ àti ẹ̀ nìyẹn tó bá ṣe bí wèrè mi gan máa ṣe padà fún ni mi gan ò gbádùn ó ní mo ti sọ fún ẹ yẹn. ok mojí mojí mojí please just smile ok jọ tó rọ lọ ṣé a lè gbé ọ̀rọ̀ ìbílọ́lá ti sápá let's face ourselves let's have fun <laughs> we are not here for ìbílọ́lá now. kò tó máa fi kóyàn lómi ọbẹ̀ jẹ náà ni. oh yeah wa really ah i love you so much hmm, akidi náà ni. igun torí ẹbọ ó forí ìtàṣẹlé lábàlúyàgẹ torí ẹ̀gbin ó fàkìtọ̀ ṣe yẹ̀wò ajé ò ní ilé méjì ju ilé mímọ́ ògúngún nísọ̀ nísọ̀ méjì ju ilé owó lọ àmọ́ ò lápá àmọ́ ò lẹ́sẹ̀ ayé wo obìnrin gbámù sí ajé kọ ìwọ̀sí bẹ́ẹ̀ sì ni ajé kọ ẹ̀gbin ìbílọ́lọ́ sọnù kó o má bàa sọnù torí wọ́n ti fẹ́ fún mi lé ìwọ̀ jẹ. ajé ẹ̀gbin kẹ̀ níbo yé yé yé. Ah. Yé. Ah. Wàhálà dé. Ah, damn. Who Finish you, Halili. This one I've been missing. Devil. Ìgbàlá ló máa jẹ́ ìdúlọ́lá ni. Wá òde. Oyún mi dùn lẹ́yìn. Mìíràn láti mìíràn. I'm gonna promise you something. Mm-hmm. That's it. Ọlọ́run ẹ̀dùn. Thank you. Ibo ló ti pàdé ẹ̀ gan I don't even know. She's just she's just crazy about me. I think she, she's obsessed. Kí ló dé? Ah, kí ló yára mi tó fẹ́ parí torí tèmi torí ọlọ́ kí ló ṣẹlẹ̀ púpọ̀ náà? Babe, you know I love you, má da ìgbà. Mi ò lè bọ́ ọdún mẹ́sàn-án. Bá gbé kọ́ ẹ̀ sí. I, can show you the next two minutes I'm marrying you back. Kí ni mo bó ṣe máa ń gẹ̀tẹ̀? Ẹ <sighs> jọ, ṣé Glamour Hotel nìyẹn? Eh, ibi lọ́lá lorúkọ mi. Jọ, ṣọ́kọ mi wà lóòótọ́ yẹn. Ah! Oṣù kan. Ó ṣe, ó ṣe, ó ṣe, ó ṣe. Ah! <laughs> Mm. Hello? Ẹ ẹ rọra o. Ẹ Glass House Hotel nìyẹn. Mrs. Ibilola ló ń sọ̀rọ̀. Ah, ẹ jọ nìyẹn? Ah, Tósìn báwo ni? jọ um, kí ni room number ọkọ mi lọ́dọ̀ yín bẹ̀yìn kò wá three weeks ago ló wá gbẹ̀yìn ok ó ṣe gan ẹ máa fún ẹ̀yìn ẹlẹ́tà máa rí ẹlẹ́tà jọ ó ṣe ah mo dáhùn yé mo jẹ gbèsè mo jẹ gbèsè kí ló dé táwọn ọkùnrin máa ń ṣe báyìí kí ló dé tọkùnrin ò lóòótọ́ kí ló dé tó jẹ́ pé sílẹ̀ jàmà lọ́ máa ń gbé kiri láti fi fọ obìnrin láyà láti fi lu ayé obìnrin pípípí torí ọlọ́run kí ló dé tọkùnrin máa ń fa àyà obìnrin ya pẹrẹgẹdẹ bí aṣọ kí ló dé kí ló dé ṣé lè rí tó ṣe fún mi lélẹ̀ torí ọlọ́run sunkún mi. mo dárùn mo dárùn mo dárùn mo ti jẹ gbèsè. ah wo ọ̀rẹ́ sórí kìíní ọgbọ́n ló bá ọgbọ́n àti tolé ó yàtọ̀ sí ọgbọ́n àti tó any organization ah, èmi mọ nílé mi eh, èmi ti fi sáyé tiẹ̀ mú níwò pàlú ọwọ́ ẹ̀ ó lè máa lálẹ́ fún mi òbí lọ́la gun ọgbà ọgbọ́n mọ̀ ojú ti ìjà ọ̀tẹ́ mi ti ìjà tó ń sin orí ẹ̀ ogun orí ẹ̀ pé wà lẹ́nu straight wo ọ̀rẹ́ kò o lè ṣe anything mo sọ fún ẹ. àlàáfíà fún nílé yìí o. Ah, àlàáfíà fẹ́ tó ń bọ̀ pásítọ̀ ẹ máa wulẹ̀ àmì jésù ẹ rí mi báyìí. abẹ́rẹ́ báyìí ẹ jọ ẹ ṣàánú abẹ́rẹ́ bọ́mọ mi ṣe rí. ìyá wa pásítọ̀ nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. àmín jésù. ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù. àmín. olúwa dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ máa ń gbọ́ tiwa nígbà gbogbo. a fi ìránṣẹ́ yìí lẹ́yìn olúwa lọ́wọ́ olúwa ẹ gbàdúrà fún wọn. àmín jésù gbogbo ibi tí àìsàn farasin sí nínú àgọ́ ara yìí olúwa lé e jáde. àmín jésù. gbogbo májẹ̀mú ikú lórí ìránṣẹ́ yìí ọ̀run bàjẹ́. àmín kristi àmín jésù. ìwọ àìsàn nínú àgọ́ ara yìí gbọ́ ohùn olúwa ó yá jáde. àmín jésù. ògo ni forúkọ olúwa ló pọ̀. hallelujah. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ìyá wa ẹ jọ ìyàwó wọn kọ́. ṣé ìyàwó ẹ ló ń ṣe ni. Mm, rárá o èmi èmi ẹ̀wọ̀ èmi náà gan tìmọ́ mi kàn fẹ́ síwájú ẹlẹ́dẹ́pẹ̀ẹ́dẹ́ ni ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún mi pásítọ̀. ìyá wa ẹ má ṣì mí gbọ́ mi níyàwó wọn ló ń ṣe wọn o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí a gbọ́dọ̀ rí ìyàwó wọn lórí ìjókòó. ẹ kíyèsí kíyèsí kíyèsí. ẹ madam ìbádàrà kí ẹ dáríjì ọkọ yín kí ẹ sọ nǹkan àbí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ẹ sọ fún wa kẹ́dẹ̀ dáríjì wọn nítorí tẹ́ ẹ̀ bá dáríjì wọn hmm, ó lè já sí nǹkan tá a rò. sùkàn mi ò ṣe èmi mo ti sọ mo rẹ tún tún sọ báyìí ó ṣe mi. ìyá wa ìbádàkẹ́ ẹbí arábìnrin yìí dáadáa kí wọ́n sọ ẹ̀ṣẹ̀ tí ọkọ wọn ṣẹ̀wọ̀n ká lè rọ́nà àbáyọ kí àlàáfíà lè jọba nu ayé ọmọ yín jọ torí Ọlọ́run bá mi dárí jọkọ ẹ̀ ṣàánú ẹ̀ torí nira ipò ìjọ torí Ọlọ́run ìyá mi fọlọ́run bẹ̀ dáríjì ìjọ torí Ọlọ́run. lẹ́nu yín sí mi èmi ìyàwó yín màmá ṣé pé ẹ tún lè ka ọwọ́ yín méjèèjì pọ̀ báyìí láti fi bẹ èmi ẹ̀yin <laughs> pásítọ̀ ṣẹ́rí ọmọkùnrin tẹ̀ ń wò yìí olójú kòkòrò olè aláìdá aláìnítẹ̀lọ́rùn òun gbọ́ngbọ́n ní àìdá tó ń gbénu ọmọ ènìyàn bó ṣe jókòó yìí. madam ìwé mímọ́ sọ fún wa wípé bínú má ṣe ṣe. má sì ṣe jẹ́ kí oòrùn kí ó wọ̀ bá ìbínú rẹ̀ ìbádá kò dáríjì arákùnrin kí àlàáfíà bá lè jọba nínú ayé ẹ̀ pásítọ̀ hmm. nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò wa. Wow. ìwọ pẹ̀lú ẹ̀ lè fẹ́ ra yín ọmọkùnrin tí mò ń wò yìí òkùnkùn biribiri ló wà ìmọ́lẹ̀ kan báyìí ò sí nínú ayé ẹ̀ gbogbo ẹ̀ dúdú lọ ni ìbárẹ́ ayé ìṣọ̀tá ọ̀run ni o. ibi nígbà tí mò ń gbàdúrà lọ́wọ́ ni agbé ìran ìwá fún mi kò sí ìmọ́lẹ̀ tí ó tàn sí ayé ọmọ ẹ̀dá tó wà nínú ayé ọmọkùnrin gbogbo ẹ̀ dúdú ni torí ìdí èyí Ìbílọ́lá ẹ̀yin méjèèjì ẹ̀ lè fẹ́ra yín. ègbé ni fún ẹni tí ó ń wí tí Ọlọ́run ò wí ìran tí a fi hàn mí leléyìí ẹ̀ lè fẹ́ra yín abirú ọmọ wo leléyìí báyìí. kò pẹ́ sígbà yẹn la ṣègbéyàwó lẹ́yìn bíi oṣù kan nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú ọ̀rọ̀ ọmọ mi mi bẹ̀rẹ̀ sí ní ṣe tí n bá gbàròyìn ayọ̀ láàárọ̀ tí n bá sọ fún Ọlásùnkànmí tó bá máa fi dalẹ̀ á di ìbànújẹ́ orí ọ̀rọ̀ yẹn ni mo wà tí mo ronú lé lórí ni mọ́ mi gbógun tí wọ́n dé. ọkọ ẹ̀ ńkọ́. adúpẹ́ wọn ni ó ti lọ bí iṣẹ́. ó ti lọ bí iṣẹ́. bẹ́ẹ̀ ni. àbúrò ni ẹ̀yin ò lọ ni. Ẹ wo mummy, iṣẹ́ tí mò ń ṣe yẹn, mi ò like e kó fi bẹ́ẹ̀ kò yọ púpọ̀ mọ́. Mo wa ti ń wá ṣà mi, mo ti ń wá mi ṣà. Kò burú tí ẹ dábẹ́, ó dábẹ́. Òṣìṣẹ́ wà lóru, ẹni máa jẹ́ wà gbòdì. Ó dábẹ́ nígbà tó bá, òun nìkan bá ṣe èèyàn bí mẹ́wàá, kò ṣe nǹkan kan. Ìbílọ́lá, ọmọ mi lọ ṣe wàhálà káàkiri káàkiri, ìwọ jókòó kalẹ̀ ó káwọ́ bọnú oníṣẹ́ tó ṣe fẹ́ wà ní àbí ẹjọ́ ẹ̀ kan ara fún mi náà níjọ́ tí ọmọ mi ti kọ́kọ́ mú ẹ wá bá mi tó náà ìyàwó tó fẹ́ fẹ́ rè tí mo ti wo ẹ̀yìn ẹsẹ̀ tí mo ti pé òní kò jẹ̀bi pé eléyìí ò lè kórìíre wá bọ́mọ mi ṣùgbọ́n mi mọ bí mo ṣe máa sọ ìwọ náà wo dọ́tà ṣègbéyàwó ẹ̀ àwa tá a wà nù hall ńjọ́ yẹn bóyá la pé hundred ó ní mo ti rò pé jẹ́yàwó yìí máa sòsòrè báyìí kò dẹ̀ so náà nígbà tọmọ mi máa fi fẹ́ ṣé bíbá yìí ló ń gbé nígbà tó máa dé ẹ̀kọ́ tí bọ́sì kọ́ta ìwọ àtọkọ ẹ̀ ìwọ ń jókòó sílé òun fẹ́ ọmọ mi wà ní òun ń ṣiṣẹ́ ìwọ dẹ̀ máa jẹ́ fẹ́ ti jẹ fẹ́ ti fẹ́ ti jíṣẹ́ mi fẹ́ tí mò ń lọ yìí ò dá ẹsẹ̀ ò dá lé ọmọ mi torí pé òní kò jẹ̀gbin ẹlẹ́sẹ̀ koríko ẹlẹ́sẹ̀ mú koríko wọnú ilé ni ẹ́ ah. níṣẹ́ lẹ́sẹ̀ sojú délẹ̀ pàbà obìnrin tó dẹ̀ ti bá dẹ̀ ti tóbi délẹ̀ àti soríire ohun àtọ́kọ ẹ̀ ó dọ̀dọ̀ Ọlọ́run wá torí tọ́ Ọlọ́run mo fọ́ Ọlọ́run bẹ̀ ádàkọ wá kàn sí sọ̀rọ̀ ààrẹ kò fọmọ mi sílẹ̀ ṣọlọ́run ti yẹ kádàrá wà àtọmọ mi ò dọ́gba rárá rárá rárá rárá mi ì dẹ̀lé lajú mi sílẹ̀ báyìí kí tálùbọ̀ kò sí jọ mo fọ́ Ọlọ́run bẹ̀ ọ̀nà ò tí ì jẹ́ o ìlà ò tí ì kò kò tí ì sọ̀mọ́ láàrin kọ́mọ tó wà ní ọmọ mi ò lè ṣerú ayé má jẹ́ kọ́mọ mi ṣerú obìnrin báyọ̀ kọ́ ọmọ mi tọrọ jẹ kó wá dìgbà kó bẹ́ sòsì dànù ẹlẹ́sòsì méjì. ọ̀rọ̀ yìí ni mo rò títí títí títí bí mo ṣe ń rántí ọ̀rọ̀ mọ́mì mi wípé kò sí ògo kankan lára Ọlásùnkànmí pé ọjọ́ iwájú wa ó dúdú ni ni ọ̀rọ̀ mọ́mì ń bà mí nújẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan pé èmi ni mo kó ẹsẹ̀ òsì méjì wọnú ayé ọmọ àwọn nígbà tí mo ro gbogbo ẹ̀ papọ̀ tó sùn mi mo gbé ìgbésẹ̀ ẹni ni ní wẹrí ẹ mọ́ tòtòǹbàrẹ̀ ní wẹrí àgbàlagbà agẹmọ ògún ní wẹrí ọlọ́jà mẹ́rìndínlógún adífá fún Ọ̀rúnmìlà ńlọrọ̀ ìbá odùmúlẹ̀ nítorí ajé nínú ẹ ní owó àti wá àtọkọ rẹ hmm. ẹ lálàlàlà bí ẹlẹ́wẹ̀ẹ́ jù hmm. hmm. ẹ ní owó bí ọba ẹrẹ̀kẹ́ iṣẹ́ ajé lọ́wọ́ làásìfò ajé lọ́wọ́. ajé lọ́wọ́ ajé sì kẹ̀gbìn yóò déèwọ̀ fọ́kọ rẹ̀ láti bá obìnrin míì lájọṣepọ̀ pẹ̀lú ìwọ fúnra lára rẹ ni o ọkùnrin kankan ò gbọ́dọ̀ tún gàyà rẹ mọ́ lẹ́yìn ìwọ àtọkọ rẹ lè lè mọ tó tó mẹ́lẹ́tọ̀ ara yín tẹ́nìkan bá gbìyànjú pé jẹ́ náwó ta ó ti fájẹ́ lẹ́gbìn nu o àjẹngò ó sì àsì máa bínú. bàbá ká tiẹ̀ ní pé èmi máa pa òfin mú sí ajé mi ní bọ́kùnrin mi lájọṣepọ̀ tóbìnrin bá ti wà nílé ọkọ náà kò lẹ́tọ̀ọ́ àti bọ́kùnrin mi lájọṣepọ̀ àmọ́ ṣé máa wọ́n ọkùnrin wa ta nísìn pé èèyàn ò lè fi oògùn wọn gbárí pé bóyá wọn ní ẹsẹ̀ ń ta àbí nǹkan bẹ́ẹ̀ yẹn báwo ni mo ṣe wá fẹ́ kógun ẹ̀já rí wípé kí ọkọ mi má bọ́ bẹ́ẹ̀ ní lájọṣepọ̀ pé ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. ibi wàhálà wà gan-an. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ pé ọkọ rẹ̀ ọ̀ tẹ̀nu dáadáa títẹ̀ kì í ṣe pé bígbà tá à ń tẹ ìwọ ọmọ o ó pè ó bá a sọ̀rọ̀ gidi bó bá ti á lóhùn gbà ẹ̀kọ́ mi à ẹ̀yẹ́kọ́ mi à ẹ̀ wàá rí owó owó ń bẹ kò sẹ́ni tí ọ̀nà èèyàn náà ní náwó. kí ló yẹ tó bèrè irú kọ́sìtì rẹ lọ́wọ́. Hmm. ọ̀rọ̀ yẹn ọkùnrin lè torí mi fi orí ti máa ṣe tán tó máa dìbì. ọ̀rẹ́ surprise me <laughs> because um, ara àtàgàn ṣe mí lóore máa dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ not to talk of you my wife ah, ó rí òun pẹ́ lọ́dọ̀ tèmi torí náà ṣàṣìwèrè òṣèré tó lè ṣe fún mi tí mo ní mọ lórí náà mo wá ṣe ìlérí kan fún ẹ ní ìgbà tí ayé bá jẹ ayé tí ọ̀run jọ mi ò lè dá ẹ láéláé ó lè ṣòro tó máa ṣe fún mi tí mo ní mọ lórí mi ò tí ì fún ẹ ní ìsìn láti or something. to come. Màá ṣe ẹ lóore kan. Màá dẹ̀ fẹ́ kó mọ̀ yìí. gbàgbé àwọn olóòó ti táwọn òde alápàdẹ̀dẹ̀ lọ́kọ́tẹ́ tó ló kojú ẹ̀ sódòdó kò fojú komi kò fẹ̀yìn kòkè òṣùpọ̀lù ni ẹ́ dín bá fún èsì sọmọ ìṣòro ń fẹ̀ wọ́n gbóhùn ọ̀rọ̀ kalẹ̀ ọgbùgbùrú sẹ́kún ó ní bóyá ni wọ́n kọ́ ta lẹ̀ ní òun ò omi nìwọ kọ tali mi ọhụ ọmọ eyi sọrọ ọhụ gboro efu egboro isiooo adio ẹran gege laje jelotu fe laje fi yali eni okuku nsọ onisọọbụji adio ma bọọ wọrọ ọlụkwara gbara de koko bi ọtara ẹran gege laje jelotu fe laje fi yali eni k'adio ma ba hi gbe ma ba hi ko ma ba hi ijoo. ètí mo wí yìí ó dìrì ó dègbò ó dàṣẹ o yáṣẹ kò ní ṣàyẹsí ọmọ rúmọlẹ ní wúre yáṣẹ kò ní ṣàyẹsí ọmọ rúmọlẹ ní wúre yáṣẹ kò ní ṣàyẹsí ọmọ rúmọlẹ ní wúre yáṣẹ kò ní ṣàyẹsí ọmọ rúmọlẹ ní wúre. Ah, bàbá ó ti lọ. wọ́n lọ́ọ́ ti ẹ̀ nù iná yìí ó dé ni yìí oògùn ogun ròyìn ara rẹ̀ nu ọjẹ́wọ́ pòun jẹ́ ajé ti fi lẹ́yìn sí gbogbo bẹ́ẹ̀ ti wáyé ẹ ti dolówó ẹ máa bá wọn lọ́la jẹun ẹ náwó owó ti wọ̀nyí. ẹ ṣe pàpà ẹ ṣe kókó ṣé mo lè máa lọ. Ah, ẹyin o ti lè lọ ẹyin o ti bímọ o tó mi lò báyìí. mi ti bí kókó sá. Ah, ẹ ìbí rárá. rárá sá. Ah, ẹ àdọ́sí ọmọ mi. kí ló dé. ẹ ò lè bímọ mọ́. yé wọ ọmọ ọlọ́mọ ó fi sọmọ lókun. Ah! ẹ sọ fún mi ẹ sọ fún mi ẹ sọ fún mi ó ní báyìí ní bàbá ẹ sọ. ìwọ náà béèrè ah, irú ọ̀rọ̀ wo lè má débi lé mi lórí ṣé ìwọ náà béèrè. Ah! mo dára bàbá kí láǹfààní owó tí ó bá sọ mọ. Hmm. má dáhùn tí o ṣe tèmi sí mi lọ́rùn. bó hmm. kò káyé ọ̀tí alẹ́ tó gbogbo ohun tó kó mọ́ yà ọ̀rọ̀ mọ́ ẹlòmíín bímọ gan kò jèrè ẹ̀ ẹ lọ rè wá ọmọ níbi tí a ti ń gbọ̀tọ̀rọ̀ ọmọ ẹ lọ àdọ́ọ̀sì ẹ ẹ tọ́jú ẹ ó dọmọ yín náà nù. ká àdọ́ọ̀sì ó ti yé mi ó ti yé mi. kẹ máa náwó kẹmi ò sọ̀rọ̀ ọmọ owó ni mo ṣe o. mo ti bọ iṣẹ́ sí. ayé mi mo dáràn bàbá ìṣàánú mi ní ìmọ̀ kí bọ́dọ̀ ṣe rí nìyẹn ní ìmọ̀ kí bó ṣe rí ẹ mi torí Ọlọ́run bàbá ìṣàánú mi dáríjì mi mi mọ pé bó ṣe rí mi ẹjọ́ kí lọ́nà àbáyọ báyìí gbà mí. gbogbo ìgbà tó rí ìṣàjẹ́ bá ti pè mí ni mo máa ń jalamba kiri bàbá nínú ìdààmú nínú wàhálà nínú ẹ̀rù ni máa ń wà tí màmá wa ọlá sọkàn mi kiri torí kó má bàa jẹ́wọ́ torí kó má bàa fún ajé lẹ́gbẹ̀jẹ́. ẹ̀yin ni mo rí blame gidi ni reason why tí mo fi blame yín tá ẹ bá sọ̀rọ̀ burúkú sí ọmọbìnrin yìí ṣé yóò ṣe ohun tó ṣe òun sọra rẹ̀ di kòròǹfò sáná nítorí ọkọ ẹni tí ò lógo eléyìí ó ti gbogbo five g fún nǹkan ti búrẹ́kẹ́ ẹ wá fẹ́ kọ́ fẹ́ yàwó ṣé tẹ̀yìn ọ̀bá fẹ́ kọ́ fẹ́ yàwó ṣé yóò jẹ́ ìwọ̀ ẹ̀yin lẹ dá gbogbo ẹ̀rú o bí tí máa rí nù òkété gbàgbé bòsí ó dé gba alátẹ ọwọ́ akáwó lórí àtàrí ọsọ rẹ̀ dùn nílé kásìrí ọmọ rẹ̀ ọmọ bàtú obì ọsọ rẹ̀ dá lápòpò kásìrí ọmọ rẹ̀ ọmọ bàtú láì rí tàǹgìrì àwọ òwú ìlú kan bẹ ń fẹ ẹni ọba lù yá àwọ ẹni àfihàn níwọn èsì mi obìnrin obìnrin tí ń fẹ́ oyún tí ń bẹ nù yàwó ẹ ó gbọ́dọ̀ kọ́kọ́ bàjẹ́ ah, ah, ah, torí tí ń bí ó sànúnú o bó bá ti á bàjẹ́ tán ẹ̀yàn á bò lọ́rọ̀ tiẹ̀ sẹ́ẹ̀rí bó ti wà yìí ó lè mọ rówó bóyá wọn náà ní pátì ṣùgbọ́n pé yóò bá wọn náà <laughs> bóyá béèyàn bá wáyé mi. ee mọ ní èdè mọ ní kòsí ẹgbẹ́ yẹn bá fẹ́ mi yóò pè é ó léwu ó léwu ẹ jẹ́ ká kíyèsára kíyèsí kíyèsí kíyèsí àìfúnra pàṣà ló fi jáná àìfúnra ajá ló fi jìn bó nílé kò fúnra ó lè ní oko lọ ẹ má jẹ kó lè kó alẹ́rù lọ tójú ti yẹ làpárò fi ń ríran ìrìn àjò takọtabo ó ó ó ó ó gbọgbọ́n. Eh, ìrìn àjò ìrìn àjò ìrìn àjò ọkùnrin àtobìnrin ó ó ó gbòye ẹ jẹ́ ká kíyèsára. ohun tí kò dáa kò lọ́kọ̀ méjì kò dáa ló ń jẹ́. kíyèsí kíyèsí kíyèsí mo lóhun tí kò dáa kò dáa kò lóko méjì kódà ló ń jẹ́ kíyèsí kíyèsí kíyèsára kó má bàa ṣe tán. Amúnáwá amúnáwá lẹ́múná. وغناينا